àfa wa ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ nípa ọlọ́run ó fi ọ̀rọ̀ nípa anábà Muhammad sallallahu alayhi wa sallam ó fi tẹ̀lé eléyìí tó fi tẹ̀lé lẹ́yìn ìgbà náà ni ọ̀rọ̀ nípa al-Qur'an al-Karim mo wa bẹ̀rẹ̀ pẹ̀lú wa inna wa inna náà ni yẹ́n ti jẹ́ pé nàkúlù bi tawhidillah mọ̀tàkìdí nàbí tawfiqillah inna Allah wà sálàyé bá sọ pé wà inna muhammadan so inna yẹn wọn máa tẹ̀síwájú kẹsẹ̀ wà anna nusafu ti annabawa mẹ́tẹ́ yẹn ti tẹ̀síwájú nà àṣàrẹ ìdúnà bí yẹn sì nà bá hàlà dàlíkà náà wà inna al-Qur'ana kalamullah minhu bada bila kayfiyatin qawla wa anzalahu ala rasulihi wahya. وصدقه المؤمنون على ذلك حقا وأيقنوا أنه كلام الله تعالى الحكيم ليس لمخلوق ككلام البرية فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر وقد ذمه الله وعابه وأوعده بسفر حيث قال تعالى سأصليه سقر فلما أراد الله بسقر لمن قال إن هذا إلا قول البشر علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر ṣẹ́rí àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó ṣe wípé. báńkì ọmọ báńkì àwọn ọ̀rọ̀ tó ṣe wípé gbogbo kẹlímà kọ̀ọ̀kan bẹ̀ afọ ọ̀kan déédéé mu wa wọ́n mu wa ẹ̀ tí mo ní pè ti kún un ọ̀yà ohun tí wọ́n túmọ̀ àti ohun tí wọ́n gbà lérò pẹ̀lú wọn. afáwa ni wa al kíni jẹ́ alukur'an a nílò ẹsẹ̀ wọn sọ̀rọ̀ lórí yẹn torí yóò fẹ́ gbàá lásìkò alukur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni adìhì eléyìí ni àkídà alùsùnú àjàmà ọ̀rọ̀ ọlọ́run ọba ni alukur'an minhu bada minhu ọba tó láàrin gàlà alukur'an ti wá yẹ́n ṣe minhu ti naa. kìí ṣe wípé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ báyìí bá dà mí nù torí pé ọlọ́run bọba tó láyé ga lọ sọ ìgbà tó sọ lọ́wọ́ àhàn kìí ṣe pé bẹ̀rẹ̀ eléyìí ó ní ìtumọ̀ tí fẹ́ léwu àlùfáà a fẹ́ ṣe kàyéfìyà rẹ̀ ní àmúṣodo sí fáwọn tó ṣe nǹkan rẹ̀ torí ìgbà tí a bá sọ pé ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n ní pé yálẹ́sàmù mi ń ya. ọ́ nìyí mọ̀tẹ́kẹ́ lè mọ́ à ń yàgò náà láhùn rè sá ọjọ́ rẹ̀ yẹ kó láhùn àjẹrẹ tó ṣe àárín tó ṣe ìṣọ̀bá àpò àhán fọ́rọ̀ hàn bá nù àkọ́ ok tó wáyé kó láhùn àjẹ́ wípé yóò lẹ́nu.

ọ̀rọ̀ ọlọ́wọ́n bọ̀ bàtọ́ la rẹ̀ dàbí kí alábì bẹ́sà torí àmà pé àwọn ẹ̀dẹ́ ènìyàn ò lè sọ̀rọ̀ àyàfi kí sọ̀rọ̀ wa kọ́kà kọ́ tàkẹ́ wá nà nínú àwọn kàtà sọ̀yìn síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ kódà àwọn kan mí bẹ tó wà lára ń tá a fi ń sọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ jáde tó yàtọ̀ sí tọ́kàn wà nù ẹnu yìí nìkan síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ dókítà lọ́dọ̀ àwọn kẹ̀kẹ́ látẹ́gùn ẹ̀ pátẹ́gùn lọ́rọ̀ ń bá jáde àwọn kẹ̀kẹ́ ní ó lè gbátẹ́gùn wa mo rò wá gbọ́ mi sọ àwọn àwọn tó bá ti rí báyẹn ajẹ́ wípé ẹ bá wà là ń sọ̀rọ̀ a sì máa bá a ti ń sọ̀rọ̀ a sì máa àwọn mọ̀rọ́hìn tí ó gunra wọn kó tó di pé ọ̀rọ̀ wọ́ jáde yá irú kan báyẹn láàyè lè kó bìnnà làbáwọn àbísọ̀ yìí ké bìnnà kẹfì yá tó o bá ti mọ̀ nípa sọ̀rọ̀ ọlọ́wọ́n bá bìlákà ìfìyà tá a lè sọ pé báyìí ó mọ̀ wípé kọ́ ni kọ́ kọ́lẹ́ nù kọ́lẹ́ dùn fún olówó àdúgbò ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ tó lè sọ. sáà ń dọ́mi yé ọlọ́run bá sọ ní alukur'an ó ní al-yawma nakhtimu ala afwahihim ẹni tá a fi ń sọ̀rọ̀ tá a fi ń ṣe dàṣírí ògbà lọ́lọ́run yìí ọlọ́run láà jẹ pa. wa tukallimuna aydihim àwọn ọmọ wọn máa sọ̀rọ̀ ẹ dákun ta ló lè sọ kàìfì àbọ̀wọ́ ti sọ̀rọ̀ ọjọ́ àgbà sọ́lọ́ wọn ahọ́n àtẹ̀yẹsí lára tó bá ti jẹ́ pé àmọ́ bí ọwọ́ ó sì sọ̀rọ̀ bí ẹsẹ̀ ó sì jẹ́rìí a jẹ́ pé ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ àmọ́ kàìfì yà rẹ̀ sáà jọ́ mi yé aláàyè rẹ̀ sì ń padà ń bọ̀ làáfà wa sọ pé bí la kàìfì yà ṣé wàá rí inú ẹni tó sọ pé ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n wà á jẹ́ sọ pé ọjà ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní Al-Qur'an lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́wọ́n ìyẹn là afa wa fi akada rẹ pé kọ́wùlà ọlọ́run sọ lọ́rọ̀ ni kìí ṣe kó fi ìtumọ̀ rẹ mẹ́jà kan tó ń wá lọ àbárọ̀ pẹ̀lú gbólóhùn tàbí dìtì sáà gbọ́n bí ẹni sùn. wa inna al-Qur'an kalamullah minhu bada minhu zuhara ọ̀dọ̀ ọlọ́run ọba ọba sọ́la rẹ̀ ga al-Qur'an ọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀dọ̀ ẹ̀ ló ti wá bọ́ àlè ìṣìkẹ̀ ìfìyà bọ́lọ̀ ti sọ̀rọ̀ torí kọ́ sọ ọ̀wé ọ̀sọ̀ lọ́rọ̀ wà á ń zálàmù aláàrọ̀sọ́lì ní wàhálà ó sì sọ ọ́ kalẹ̀ fún ìránṣẹ́ rẹ̀ tí sànàbà Muhammad sallallahu alayhi wa sallam ní wà iṣẹ́ ìránṣẹ́ mo fẹ́ ká tutọ́ ká tó mọ̀ ṣàlàyé lọ ni wa saddaqahu al-mu'minuna ala dhalika haqqan àwọn olùgbàdo òdodo wọ́n sì gbàgbé ọ́ lódodo wípé anábà Muhammad sallallahu. ohun tó lọ́hùn tó lọ́lọ́hùn sọ̀kalẹ̀ ka yìí kìí ṣe àkàkùrù àwọn yìí kìí ṣe àdáparọ́ tó lọ fún ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa aykunu annahu kalamullahi ta'ala bil haqiqa. àwọn olùgbàgbọ́ òdodo yìí tí wọ́n jáde sínú àjàmá wọn à ní sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba tá a pè é yẹn a kàn pé láti wuyì kùn kí wọ́n kódà bí bàtà bá sọ pé náà kọ́tà lọ́ọ̀hìn wà sóko yá adúlá náà kọ́ra wọ́n ní ṣe bí náà kọ́ ọlọ́run tó túmọ̀ sí pé ọlọ́run ọmọ bàtọ́ là rẹ̀ bá lónìí láàkín tẹ̀sírí ìfà láàfin pẹ̀lú náà kọ́tọ̀ ọlọ́run báyìí tó ń lọ dáǹsán náà ṣe bí ilé ọlọ́run tó túmọ̀ sí pé ọlọ́run máa ń gbé ní ilé kan a fi bu yìí kún ni mo rò pa àǹdọ̀ mi tó tó bá yẹ fífi ọ̀rọ̀ yẹn náà ti sọ́lọ̀ a fi buyì kún ọ̀rọ̀ yẹn ni sáà gbọ́ mi ìwà yìí ńlá ọlọ́run ọba ò sọ̀rọ̀ torí pé ká ní sọ wípé ọ sọ̀rọ̀ àbùkù ni lọ́dọ̀ àwọn tó sọ bẹ́ẹ̀ ni o sáà gbọ́ mi sàti dákúmẹ́ǹtì yẹn wáyé ẹ dá mi lóhùn ṣé ọ̀rọ̀ yẹn yé wa bá ní sùn ṣùgbọ́n àwọn afáà sọ wípé ìrọ̀lẹ́ pa kí èyí tó máa fi ti sọ lọ́run oríṣiríṣi. mọ̀rọ̀pálá yẹn mi jẹ nínú kọ́ yẹ pé ta fi ti sọ́lọ́hún nǹkan tó jẹ́ àyínú ni tó ní bá àtúntì ẹ̀ tó jẹ́ bí gbèsà tá a lè sọ pé ìyàn báyìí ni tá a lè fojú rí báyìí nínú náà lọ́ọ̀hì báyìí tó lọ́ọ̀hì yẹn mi jẹ gbogbo yẹn bá ní báyìí tó dàka náà wọ́n ṣe wà ní náà àbá máa nà ní ìtumà ní kìí ṣe tó a lè fẹ́ bóyá lọ múná kọ̀ wá ká mu wa sẹ̀ǹpẹ́lẹ̀ yẹn ó ní bá tó náà yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé nta fi tù sọ́lọ̀ wọn bá yẹn méjì ni akẹ́mọ̀túmọ̀ rẹ̀ ní kìí ṣe tá a lè rí tá a lè tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn jẹ́ ní ọ̀ndà abẹ ní àwọn sèfàtà ọlọ́run ṣe ẹlmù ni ta ló lè lọ mú mọ̀ rí mọ̀ sọ́gà ni àbókú àbókú pa àbókú agbára ń kọ́ àti rírí ẹ rí pé àwọn kan yẹn máa nà ní wọn bẹ́ẹ̀ náà a máa ń gbọ́rọ̀ ní àìmọ̀jú ìyá àdìrẹ yìí ṣé bẹ́ẹ̀ ni àìwẹ̀ kọ́ ajá ń pè é léyìn ẹ lè sọ wípé tẹ̀sírí fún ìyẹn làwọn sọ pé ṣé ọ̀rọ̀ yẹn yé wa báyìí tọ́yì láyé sàbìmà lóhùn kẹ́kẹ́ aláàmì ìbàlùbà kì í ṣe ẹ̀dá lọ̀rọ̀ ọlọ́run nígbà tó ti yẹ kí ẹni tó sọ kì í ṣẹ̀dá ọ̀rọ̀ tó sọ ò lè jẹ̀dá ṣùgbọ́n ọ̀rọ̀ tiwa tá a jẹ̀dá ọ̀rọ̀ tá a bá sọ ẹ̀dá yìí lójú sọ wípé láyé sàbìmà lóhùn kì í ṣe ẹ̀dá kẹkẹlá mílíbárì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwa tá a dẹlà torí kí àwọn kan gbogbo ọ̀rọ̀ yẹn rọdùn ní fáwọn tí wọ́n sọ yìí pé ọ̀rọ̀ Ọlọ́run bàbá tó láàrẹ ga ó máa ń dà síbì kan ó lè dà sọ́kàn ẹ̀dá rẹ̀ kan èyí tó wà mọ sọjà di ọ̀rọ̀ Ọlọ́run náà ni wọ́n sọ tàbí kó da sáàyè kan níbi tó wá da sí nǹkan wá pa láṣẹ pé kó máa sọ̀rọ̀ kéèyàn sì máa gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run bàbá tó láàrẹ ga rárá ló ti sọ̀rọ̀ Ọlọ́run ṣé kí ni ẹ̀yẹ bàbá mi tọ́yì fàmẹ́sàmì àwọn ẹni tó bá gbọ́ àkọ́kọ́ eléyìí ti ṣe ọ̀rọ̀ ọlọ́run fàzáàmà ánàhù kẹlá àmàlùbáṣà tó wàá sọ ní pé ọ̀rọ̀ èèyàn àkọ́ sálàyé mi ti tẹ́ pé n tó ń gbà lérò n tó di ọkàn yẹn so záàmù ń bẹ̀yẹ̀ ẹ̀ ti kọ́ ọ̀dọ̀ sálàyé mi ti nínú ìgbàgbọ́ tiẹ̀ òun gbàgbọ́ pé Ọrụ ya ni sẹ́lá yìí ti takọ̀dà bàálìkà fẹ́kọ̀dì kẹfà ètò àti ti kẹfẹ́ tààjọ mi kẹfẹ́ lẹ́nu wàkọ̀dì bàmà lọ́hù ọlọ́run bá burú ẹni bẹ́ẹ̀ wà á bà ọlọ́run bá wí wà á wà á sọ ìgbà wọn lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ tán ẹjọ́ tá a fa wà sọ wọn ni falama awo adalọ́hu bi sakọrọ lima ń kọ́ ọlọ́run sàdéhùn ó sì lérí jàre ọ̀tọ̀ ni lérí ọ̀tọ̀ ni àdéhùn àdéhùn làdéhùn dáadáa lérí ni lérí yá kíálá yẹn mi ti tó bá ti jẹ́ àdéhùn ni wàá dùn yẹn wàá àdá ó sàdéhùn láti awo àdá ó sì lérí mo àti dọ́mbé ma tọ́yì ìbátan náà bọ́ bá tó láàrẹ́ ga. nínú alukur'an tóní dárúni wà man khalaqtu wahida waja'altu lahu malan wa banina lahu thumma yatma'u kalla sa'urhiquhu innahu fakkara fakutila ثم ثم ثم ثم فقال قل قول البشر àwọn níbi ojú eléyìí القرآن a فاسيا، إن هذا èèyàn ni alukur'an ni rí fàásì yẹn ní ha àbá eléyìí ò yín lọ́wọ́ sí ìròyìn ṣàwòsílẹ̀ yín sábà. tó ń gbà ní pé eléyìí ọ̀rọ̀ èèyàn ọlọ́run ní pé sàkóso lè sàkọ torí kó pe àlùkùránì lọ́rọ̀ ẹ̀dá tó lọ́rọ̀ ẹ̀dá ni ọlọ́run bá ní iná sàkọrọ̀ láàfin láàfin sí tí èyí bá ṣe kẹfẹ́ yìí ọlọ́run bò ní sọ pé fi sí lọ́nà mo rò pálá yẹn nìjẹ́ nígbà tó lọ́run bá ti nínú náà lọ́wọ́ fi sí ó túmọ̀ sí pé kẹfẹ́ yìí nítorí sọ pé kí falama awa adabi sakọrọ liman kọla in hadha illa qawlul bashar gbàtọ́ lọ́run ti ṣèlérí iná fẹ́ni tó bá sọ yìí pé ní hada ilá kọ́ lórí bọ́sọ́ alim náà yẹ jẹ́ ká mọ̀ wà á ikọ́ náà ó sì jẹ́ ká mọ̀ dájú anahu qawlu khaliqi bọ́sọ́ ajẹ́pẹ́ ni ó dẹ̀dà lọ sọ̀rọ̀ yẹn wàlá yushbihu qawla al-bashar kọjọ́rọ̀ ẹ̀dá ṣé àwọn mọ̀sáyìn tó so mọ́ ohun tá a ọ̀pọ̀ gan ọ̀pọ̀ bàjẹ́ ó sì léwu ó sì léwu. Ọkọ osimiri sì na alákọ̀ọ́kọ́ náà àwọn bí àwọn èèyàn ṣe pín nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà tí wọ́n pín sí sheikh ibn abil ayiz wọ́n sọ ọ̀nà mẹ́sàn-án kan tí màá kà fún wa tí màá sọ nítorí kọ̀ọ̀kan wọn nígbàgbọ́ nínú ẹ̀ àti ntọ́fà lẹ́yìn ìgbà náà àwọn tó ṣe nǹkan àrò ọ̀rọ̀ ọlọ́run màá sọ yẹn náà fún wa ìyẹn náà wà nínú sẹ́lẹ̀ Ibn Abdul Aziz ṣùgbọ́n kankan bẹ tí mo fẹ́ jẹ́ ká kọ́ mà ṣé ẹ mọ̀ pé kàlámù sífà síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kàlámù ọlọ́run bọ̀bà tó la rẹ̀ ta sífà yìí sífà ọlọ́run ṣíṣe ìkárù ẹ̀ ara ẹ̀ka ṣíṣe ìkárù dòrò yín ọlọ́run ṣáájọ́ mi títakùn wípé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀ka títa kọ́kọ́ ọlọ́wọ́n bá níròyìn ìpìlẹ̀ kí wọ́n ní pé ká sọ pé ọlọ́wọ́n bọ̀ níròyìn lọ. sáàgbọ́n mi ṣé wàá rí kínní àwọn onímọ̀ ju oyè wáyé kí bó ṣe bẹ̀rẹ̀ àtọ́dọ̀ àlìjáde bó ń dé hàm ló ti bẹ̀rẹ̀ jáde ń dé hàm àlìjáde ń dé hàm òun bẹ̀rẹ̀ ìyẹn làwọn afáàmọ́ sọ fún wa yìí pé Khalid al-Kisri ó pa lọ́jọ́ ọdún ọjọ́ ọdún léyà látara wípé eléyìí sì ń dín kù ni àwọn zanadi pọ̀ sí ni èèyàn máa pa wọn náà níbi tí ìjọba ìsìlámù bá wa wọn làwọn tó ṣe wípé wọn fẹ́ bàjálẹ̀ ìsìn ọlọ́run wọn fẹ́ dojú ẹ̀rọ máa ń lòdù. tọ́yì òun tiẹ̀ ó ọlọ́run ọba alámúyẹ tẹ́kìdì Ibrahim akọ̀lì àkọlẹ́múyẹ ní kọ̀lì kò sì bọ́ làwọn bá sọ̀rọ̀ sálàyé mi ti àwọn tó bá lọ ka ọlùkù àfọwálì náà ìbáàdì tí wọn bọkọ yóò ra àwọn ọ̀rọ̀ rẹ̀ àtàwọn kan mìíràn tó jọ máa ń bẹ. ṣé wàá rí ẹni tó fẹ́ mú sálàyé lójú sálàyé mi ti ẹni tó fẹ́ lójú ẹ̀kọ́ wà lára rẹ̀ fún atájọ lọ sọ fúnra wa ká tó mọ sálàyé lọ òhun ni àwọn jàmíyà sálàyé mi àwọn jàmíyà ni a fẹ́ lójú mo rò pálàyé mi ti àwọn ní ẹbẹ̀rẹ̀ yìí ti gbogbo sífọ́ ọlọ́run bọba tó láàrin ká àwọn òní rárá sára ẹ̀mí ti pàápàá jùlọ olórí ìwọ̀n abẹ́lú ni wọ́n ti ṣe já ń sọ̀fọ́ à sẹ́ńkó ni wọ́n fi dàmíyà ti sí òun ni kí ló fà á tó fi ṣe nǹkan àrùn gbogbo sífọ́ ọlọ́run ó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa náà ó mọ̀ ká lè mọ̀ ọ́ sọ̀ra ṣé àwọn afáàsùn náà wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ẹlòmíì wọ́n máa ń fi ọ̀rọ̀ yẹn bú àwọn afáàsùn náà ṣùgbọ́n ọ̀rọ̀ náà hikima wà mbẹ kí lọ̀rọ̀ náà àwọn afáàsùn náà sọ wípé àwọn nítorí ti jẹ́ tíra burúkú táwọn èèyàn jákujàku kọ àwọn tó rí wọn ti dàrú àwọn kankan ẹ̀ má wọ́n á ti sọ fún yín kẹ́ni tó bá jọ ń bí díà tó gbégbó ń sáré gbé má nàá kọ́sà ẹ̀ ẹ má lọ rẹ àyàfi tó ọba mọ̀ kí ìmọ̀ rẹ ju tiẹ̀ lọ ó dojú ẹ̀ múlẹ̀ lóko èèyàn ń bó ń bíyà ìyẹn máa bá jẹ wọ́n tó ti mọ̀ kankan wọ́n dorí ẹ̀ àyèmáyé yẹn kan ti dorí ẹ̀ ẹ̀ ṣé wàá rí jáhàn kún sọ̀fọ́ à ó lọ ná kọ́sà àwọn èèyàn kan àwọn yẹn ń ti wọn àwọn ń takò pọ́lọ́wọ́n bá ń bẹ̀ sára yẹn ti jáàmù sọfọ́àǹsì ni ó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn dáadáa mo rò pàlà yẹn ti níwọ̀n bá torí yẹn sì máa ń pé orí rẹ pé ó wá rí pé gbogbo ìpìlẹ̀ ẹ̀sìn tí wọ́n bá sọ pé ẹ̀sìn asùlù díìní wọ́n rí pé asùlù díìní mabniyun ala ithbati wujudillah sára yẹn ti tá a bá sọ pé kọsọ lọ kọsẹ sìn torí ta lọ sẹsìn kalẹ̀ ta lọ rán ránṣẹ́ ta lọ sọ tí a kalẹ̀ olùkọ́ra yẹn mi ti ó rí i pé ìpìlẹ̀ tí ẹ̀sìn jókòó lé lórí tó sì pàtàkì jù ó ní kéèyàn kọ́ sọ kó sì láti kọ́ lọ wà tá a gbọ́ mi tó di most important thing nínú ẹ̀sìn ó ní pé kéèyàn máa pe ọlọ́mọ bá wà lọ́yìn lásìkò rẹ̀ àti lásìkò tá a wà àtàwọn àsìkò míì tó ti lọ àtẹlẹmì ti ń bọ̀ àwọn kan bẹ sani òsè ti ń jọ lọ sẹpẹ àwọn etí ti sì wà lórí ẹ títí ibi kò sóni ti ń jọ lọ so àwọn kan wá ń bẹ lásìkò rẹ tí wọn sọ pé kò òun wá ń lọ ọ̀nà akọ́sà sáàjọ mi ọ̀nà akọ́sà òun náà kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn orí rẹ̀ sì pé ọ̀nà akọ́sà nígbà ọ̀ya. àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní kó àwọn oríṣiríṣi mọ̀sáyì wá fún un tẹ́gbẹ́ àti dáhùn rẹ̀ ó fẹ́ dogun fún náà mo rò pálá yẹn lùtẹ́ tọ́yì ara nǹkan tí wọ́n wá sọ fún yẹn wọ́n ní akim pa àwọn tí wọ́n sọ pé ọ̀sọ́ sọ pé ó mẹ́rin inú ni fún wọn náà fẹ́ gbọ́ torí wọ́n sọ kọ́rọ̀ àwọn ò ẹni làákàyè ala anna Allaha tàbí ala anna hadha al-khalqa lahu rabbun walahu khaliqun walahu wa annahu mawjud fún wa lẹ́yìn wípé àwọn nǹkan tá a rí anna hadha al-khalqa àwọn ẹ̀dá yìí wọ́n lọ́lọ́ ó dẹ̀ púrúfù fún wa wípé ọlọ́run yẹn ló já àti bọ́lá bá yẹn bẹ̀ mo rò pé àlàyé mi ti ẹni táwa fẹ́ ni ẹni làákàyè o lórí tó bá ní kuraani àwọn ọlọ́jọ́ táwọn àwọn ọlọ́jọ́ kí ni ká sọ fún wa pé kò sí tọ́ka wa wọ̀ mọ́lọ́wọ́ bá ká débi kó sọ fọlọ́ nǹkan sọ̀rọ̀ mọ evidence wa logical evidence tó wà logic tó yẹ pé logic làwọn sáfẹ́ ta sẹ́ẹ̀rì ìgbà tí wọ́n kélé yìí sí wọ́n wá wí pé tó wọn bá rí mú wa sẹ́wọ̀n pé tùmọ̀ rẹ̀ ni pé òun ò ní proof kọ́ lọ́wọ́ àkọlé ìyá àyẹ̀ ní proof kọ́ lọ́wọ́ bá wà àkọlé ìyá nǹkan sọ́lọ́wọ́ ó rí i gbogbo tí ń gbẹ̀sẹ̀ ọ̀wọ́ ni ọwọ́ àwọn yìí pé òun fẹ́ kú fún mi pé àwọn nǹkan tá à ń rí gbogbo ẹ̀ dá ni tó sì dá wa sálàyé mi ti tó sì jẹ́ pé alahazal asas ní amọ̀ gbogbo ẹ̀ sílẹ̀ lórí sáà ń dọ́mi yé báyìí ọba bẹ̀rẹ̀ sí ni máa wò òye sí so nígbà tó wá tó wòye sí dáadáa ó wá wòye pé gbogbo àwọn nǹkan tá à ń rí yìí tá à ń wò yìí tí a mọ̀ pé dísìmù kan ni wọn àwọn nǹkan tá à ń rí tá a pè láwọn ẹ̀dá yìí igi nìsín sẹ́gbẹ́ dísìmù ọ̀lára bọ́ọ̀dì ẹ̀ wà so òpó tá a bá rògbò òpó náà ní nǹkan tó fọ̀ ọmọ ẹ̀ ní tó fọ̀ ọmọ ẹ̀ náà ní jẹ́ bọ́ọ̀dì ẹ̀ sẹ́gbẹ́ kọ́ńpónẹ́ǹtì náà ní tó sara ló ní dáa tó o yẹ pé gbogbo àwọn nǹkan tá à ń rí tá à ń rí tá à ń rí yìí ó wá ní gbogbo wọn ní ní àwọn kankan tí máa ń ṣẹ́rí wá bá wọn ní tí máa ń ṣẹ́rí wá nǹkan ní ń pè ní arọ́dù jámù rẹ̀ ní arọ́dù so ó wá wí pé nítorí lè fi ṣẹ̀rí fún wọn òun ni hululu àárọ́dì fil àdìsáàmì hululu àárọ́dì fil àdìsáàmì sálàyé ṣẹ́ni tá a sọ fún àpè ní hululu àárọ́dì fil àdìsáàmì yẹn. onye ni aslu sísọ náà àwọn jàmíyà àtàwọn mọ̀tẹ́sílà ìpínlẹ̀ àlùwò so ó wá sọ fún wa wípé yàhámù kàlá ẹ máa wo sẹ́rí dísímù gẹ́gẹ́ ti sọ ó ní òpó tíra àwọn èèyàn bá ti dúró ẹranko kí rí tá a sì lára àwọn kan tí ṣe wá báyìí tó bá yà orí máa kára ó tutù kára ó kó tutù ọmọ àmúyàn mo rò mi tọ́ba yá ọmọ ènìyàn lè kú tọ́ba yá ọ lè ga sí síbẹ̀ ní ayé ẹ̀kọ́ jísùmù kan náà sùn tọ́ba ga nínú àwọn nǹkan tá à ń lè padà lọ́lẹ̀ bẹ́ẹ̀ ní ayé ẹ̀kọ́ so nǹkan míì lè dì nǹkan míì lè má dì nínú àwọn nǹkan tá à ń rí síbẹ̀ ní ayé ẹ̀kọ́ nínú àwọn nǹkan tá a pè ní òkúta àwọn kan ṣé ẹ̀rí yẹn ní ń pè mo rò pàlàyé nìtì tó yìí ṣé ẹ mọ̀ wípé àwọn àrọ́dù yẹn wọ́n yìí ṣe ara ṣe ara ara ni wọ́n yìí sáré wọ́n máa ń ṣẹ́rí wá bá ara ni síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lápèjúwe tára bá gbóná ẹ rí i pé yóò gbóná accidentally tára yẹn bá ti ń gbóná yóò ti wò pé yẹn ní láti lọ bá dókítà mo rò bá ara yẹn mi ṣe dókítà ó fún yẹn ní tára ó fi tutù para kéèyàn ó lò lóògùn tá a rò fi ní gbóná ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ pọ̀ tọ́yìn ó wá dún yín wọ́n yí pé àwọn àdìsáàmù yẹn ó túmọ̀ sí wípé láti survive fún wọn wọn bùkátà sáwọn kankan tó yẹ kí àwọn kankan yìí ṣe ara ara yẹn ló wà láti ta mo rò bẹ́ẹ̀ lọ́nà kan tí mo sọ yìí lápèjúwe ohun tó bá ní ìdí wípé kó gbóná tàbí tí gbóná ṣẹlẹ̀ sí tá a fẹ́ kó tutù ó túmọ̀ sí pé gbígbóná yẹn ṣe rí wàá bá ní kì í sara ara yẹn ìlójú ọ̀sà àjòjì lára tí ó tutù dáhà tó padà wàá bá kì í sara ara yẹn ó túmọ̀ sí wípé ara gbogbo nǹkan tá a rí kárí kò lè yásẹ̀ mi láì sí àwọn arọ́dù tí ó ṣe rí wàá bá àjẹpẹ́ dání torí pé tí ìbá ṣẹ̀ dání kò yẹ kó káàtà sí nǹkan kan tí ó sì ṣe wàá máa sáré bá tí ìsara rẹ̀ tí ó sì ra rẹ̀ mo rò wá láyé mi ti ajẹ́pẹ́ ẹ̀dá ni ó sì bùkátà sí nǹkan míì kó tó lè ṣẹ́gun àjẹ́ wípé ohun tí ó ń bùkátà sí láti ṣẹ̀mí yẹn òun ló dá òun ló sì ní nǹkan míì tí ń wá ń bà kó tó lè ṣẹ́gun ajẹ́pọ̀ lọ́wọ́ o ẹ gbọ́ mi yé wáyé ṣé ẹ tí mo sọ ẹni ìsìn tó yé yín làákà ìfanagẹ́dẹ́ ni o ṣe ẹni gbà tó sọ fún wa wọn ni qalu lahu hadha dalilun sahih. ẹ̀rí ẹ̀ wọlé fi anal jisma lamu yóò di nafsa kì í sara yín kan bẹ fún ara rẹ torí bẹ́ẹ̀ kọ̀kọ́ yẹ kí nùmú wọ̀ mọ̀ bá kọ̀ yẹ kó tó padà máa dínkù ìgbà tí nùmú wò ti lé ń bá wọn ajẹ́ ló fà á sì ń sẹ́ni wá ba ló tó máa ga sí lóde ó máa dàgbà sókè sí ajẹ́ pé nǹkan ọ̀dà rẹ̀ lóòótọ́ so wọ́n gba ẹ̀rí yẹn mo rò pálá yẹn mi ti tí wọ́n gba ẹ̀rí yẹn lọ́wọ́ rẹ̀ dání pé ẹ̀rí rẹ̀ lálàáfíà àgbà fáwọn ará ẹ̀kọ́ ni wọ́n dára wọn fúnra wọn sálàyé mi ti wọ́n ní tọ́ba wá rí bẹ́ẹ̀ wọ́n á mẹ́rin wípé àwọn nǹkan tá à ń sọ yìí òun náà mọ̀ nígbà gan ló wá dá àti gbà fáwọn nǹkan yẹn kọ́ yẹn dára wọn lóòótọ́ ìdánilẹ́ ṣùgbọ́n ẹ̀rí wípé ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló dá afẹ́ púrúfù yẹn sẹ́ni tá à ń ṣe sọ yìí gẹ́gẹ́ bí mo ti sọ ẹ̀rí ẹ̀ pé orí ẹ̀ pé ó ka alukur'an ó ka hadith ó sì ṣe gbogbo ẹ̀ ó wá wò wípé ókè láti sọ wípé ọlọ́run ló dáhùn nǹkan ṣe mọ̀ pé ó dáhùn sífà ṣé ó ti yé báwọn ó dá ṣíṣẹ̀dá sífà nǹkan tá a rí báyìí ìṣẹ̀dá sẹ́ni wá báyìí ló fi dẹ̀dá. Oh ẹ gbọ́ mi yé ó wá wí pé ókè láti ṣe ìfúbátò pé ọlọ́run ọba tó la ẹ̀ka ló dá àwọn kan wáyé wọ́n rò pé ẹ jẹ́ kó ń lọ wo àwọn ìròyìn ọlọ́run nínú àlùkòrá wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa kà ó wá rí pé àwọn ìròyìn náà tá a bá wò wọ́n àárọ̀ dùn làwọn náà tẹ̀gbẹ́ àwọn ìròyìn yẹn wọ́n ṣe àṣà ìṣàwà sẹ́wọ̀n pé àárọ̀dùn ni mo rò pé àlàyé mi pé àárọ̀dùn ni àwọn nǹkan yẹn lákòjúwe ara bàbá rẹ̀ hàrùn tá a bá sọ pé bó ṣe wà yẹn onímọ̀ ni jíjó ní mímọ̀ sẹ́rí wa bá sálàyé mi ti arọ́dún ni sálàyé mi ti èyàn lè tẹ́yìn ara èèyàn téèyàn bá já lágbára tẹ́lẹ̀ kéèyàn fi lágbára sí ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ so nílágbára yẹn ṣe ni àyè ṣe ni àwọn àgbà kan bẹ ò tí ì lè sọ̀rọ̀ nígbà yà ló lè sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn ó wá wò pé tó ń bá lọ púrúfù pé ọlọ́run ọba ló dé dàgbẹ́ pé kò lọ fi àwọn sífà ọlọ́run ọba kò lọ mú wa sálàyé mi ti wọ́n á sọ fún mi pé arọ́dún làwọn sífà àbùyẹn náà arọ́dún ni wọn tó bá jẹ́ pé ọlọ́run ọba àwọn arọ́dún ṣẹlẹ̀ sóhun náà àjẹpẹ́dà ló náà hmm. ṣe ẹsìkẹ́ ẹ̀ṣẹ̀ pọ́ìntì yẹn báwọn torí wípé ìjà tó lò fún wa láti púrúfù ìjẹ́dá àwọn ẹ̀dánù ó ní àwọn àrọ́dún hululu al-a'radi fil ajsam òun ló sọ ẹ̀dá dẹ̀dá sọ́dọ̀ bá wá ṣe sọ wípé ọfẹ́ ṣe ìsìbáàtú pé ọlọ́run ọba ń bẹ pé òun ló dẹ̀ dá àwọn nǹkan yẹn òun ló jẹ́lé orí báyìí òun ló jẹ́lé orí báyìí òun ló ń ṣe kíní kan nínú àwọn amúrúgbìn ìdá àrọ́ daṣẹ́ yẹn ayakúlá pé àwọn àrọ́ jù sẹ́rí wa mọ̀ náà wàbí táríkì náà ló yẹ yọ dẹ̀ dá níbi òtí wa rí i wàhálà dé báyìí wò sẹ́lá yẹn mi رأى أنه لو أثبت هذه الصفات لعادت على هذا الدليل الذي لم يجد غيره في إثبات وجود الله عادت عليه بالإبطال gbogbo ẹni bá dé torí pé yọ sọ̀rọ̀ yẹn akọ́sọ pé ọlọ́mọ bá náà dání ọ̀rọ̀ ìsìnwá ọ̀rọ̀ olówó ọ̀rọ̀ rahma gbogbo àárọ̀ mi sálàyé mi ti nígbà tó rí pé wàhálà dé oṣù pé nítorí wà ní pé ọlọ́mọ bẹ kò sí nílé ìkankan ìyẹn rò pé ẹjọ́ mi yé wọ́n ní pé kò níròyìn kankan torí pé àti sọ wípé oníròyìn àkóyí problem sálàyé <laughs> mi ti ok ọlọ́run máa ń bẹ ṣùgbọ́n kò wá níròyìn kankan kò sí tá a lè fi ròyìn ẹ̀ kò sí sọ mo rò pé àlàyé mi ti ṣùgbọ́n bẹ́ẹ̀. ṣé onímọ̀ ni yóò ní kí n máa tó. àdéṣọ nímà àwọn àlejò máa ròyìn ẹ torí ìmọ̀ máa ń sẹ́ni wá bá nǹkan ni bàbá yìí ṣe lójú kàtẹ́lẹ́ nígbà tó a sùkúù lọ ìmọ̀ mẹ́dísì dé ó túmọ̀ sí bẹ́ẹ̀ dàlú tẹ́ ẹ bá ilé sọ pé òun náà nímà arọ́bù nìyẹn ọ̀sẹ̀ rí wá bá ẹ rí pé àwọn ọ̀dẹ̀ ní sọ pé ti wà pẹ̀lú ọlọ́mọ bá fi mi ti ti ti níbi tí ọ̀rọ̀ nǹkan gbogbo sí pàtì ti bẹ̀rẹ̀ nù ní làwọn ọmọ tẹ́sí làwọn àwòrán yìí pé a ah, káwá lọ́lọ́wọ́ bò ní sípà kankan a ah, yóò máa le oní sípà mẹ́ta kéré àwọn kéré tó dé àwọn àṣà ayọ̀rọ̀ dé wọ́n rò pé a ah, sípà mẹ́ta péré a ojú mẹ́ta lọ kí ẹ ṣe kó ní sípà ṣùgbọ́n ní méje méje péré tó méje yẹn lè di mẹ́jọ lè padà di twenty dábàá lọ lọ́rùn ṣùgbọ́n méje péré ni bí àwọn wàhálà wọn bó ṣe ń gunra wọn àwọn màtúrídíà ní mẹ́jọ ni tẹ̀kí màtúrídíà ara àṣàyẹ̀rọ̀ ni so jahamiya kò ní sí pàtàkì lẹ́yìn pé kàn bẹ̀ ojúdù nìkan sọ wọn tẹ́sílà sífà mẹ́ta péré àṣàyẹ̀rọ̀ sífà méje màtúrídíà mẹ́jọ àwọn yẹn náà wá ń ṣe rọ́jù sára ìmìtì ilé ìfijọ́ jẹ́ pé sẹ́rí rọ́jù tó le jù fún àwọn àṣà fún àwọn mọ̀ọ́tẹ́sílà tẹ́gbẹ́ mọ̀ọ́tẹ́sílà bí ẹ̀yà àjàmíyà rọ́jù tó le jù fún wọn àwọn àṣà ìrọ̀ àwọn ẹ̀ṣẹ̀ rọ́jù tó le fún wọn. sọlá àwọn afẹ́ ṣe ìfipáàtún táwọn ní òsì wọn kó yàrá yàrá rọ́jù ọba rọ́jù fún wọn kódà àwọn afọ àṣùnà padà lọ́mọ ń bó ti ẹ̀ pa àwọn náà tó da nǹkan lọ. ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ akọ́ndé eléyìí òun ni pé nàmbà wá abẹ́sẹ̀ mọ̀nàkọ́sà sáá gbogbo èèyàn lọ fẹ́ sí mọ̀nàkọ́sà ẹni ọba jù ní lọ kí ni Yorùbá ló lè sùn wọn ló lè jù nínú ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí máa mọ̀ wọn ara ẹni lọ́mọ bẹ́ẹ̀ kọ́ tiẹ̀ lọ bó máa ṣe mọ̀nàkọ́sà káàkiri lọ́sùn mọ̀nàkọ́sà lọ́sùn gbọ́njọ́ ni kó tó ti lọ́yọ̀ọ́ o tún kó lọ́yọ̀ o tún dàjẹ́ bú lọ o tún lọ́dọ̀ àwọn ọdún ọkọ ọbẹ̀ o tún wẹ́ dẹ̀mọ́ náà kọ́sà náà ló ń ṣe é kí èyí ti jẹ́ social media náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọmọ náà kọ́sà whatsapp táwọn ẹlòmí bá ń bára wọn fa sùúrù tó facebook báyìí yọ ọmọ send yọ ọmọ send yọ ọmọ browse yọ ọmọ tí ó bẹ̀ yọ ọmọ dàrú ayọ́ ní kankan wọ́n ti fúra wọn ló ńláńlá àwọn àjọ ọmọ kó fún àwọn akó fúnra wa kẹlẹ ẹlòmíì ó kó fúnra wọn tí wọn fi sùn ní tí fóònù wọn bọ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àti ti jí lásán bá yóò ní a ah! wọ́n tẹ̀ ti sí kọ́kọ́ di àwọn kìnnìkan bọ̀ mí kò ní yẹn náà fìlà yóò ní jẹ́ sáré mọ́ rìpláì nígbà wọn bá rí pé sísè pẹ̀lú àwọn ah, ti sèkọ́ ọmọ yọ lọ kí o ló bá ti sáré mọ́ yóò tún yọ fóònù jáde kò sáàtù ká wọn wá ní gbàdùn mi kankan bí ẹsẹ gbogbo wa tọ́ọ̀gì wọn máa gbogbo ní wà lára wọn àní máa kankan bí ẹsẹ tó ká afẹ́ lẹ́yìn àlọ́ afẹ́ náà kọ́ sálọ afẹ́ kó mọ́ṣálà kó káàkiri lọ ẹja sọ́ra ẹja kùn sáà gbọ́mìyé nígbà tá ti wá mọ ìpìlẹ̀ yẹn nìsín ẹja wa padà síbi wípé kí ni àwọn ẹ̀rí kí ni àwọn èsì tí àwọn afáwọn alùsùnà ìjàmá kí ni àfọ̀sí ọ̀nà mélòó dé làwọn èèyàn kú sí nípa ọ̀rọ̀ ọlọ́run ẹja kọ́ mi yẹn náà lẹ́yìn ìgbà náà àwọn àmọ́ mú àwọn ẹ̀rí táwọn tí wọ́n takò bóyá ọlọ́wọ́n bá ní ọ sọ Al-Qur'an àgbọ̀rọ̀ rẹ̀ ni àmọ́ mẹ́rin wọn wá ṣùgbọ́n àwọn èèyàn pín lóríṣiríṣi nípa ọ̀rọ̀ ọlọ́run a rí nínú àwọn tí wọ́n sọ wípé tọ́lọ́run bá bọ́ bá tọ́lá rẹ̀ ga ọ̀rọ̀ tó bá fẹ́ sọ yóò fi ìtumọ̀ rẹ̀ sínú ẹ̀dá rẹ̀ mo rò pálá yẹn mi ti wọ́n ní ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga yóò fi ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ sínú ẹ̀mí ẹ̀dá ẹ̀dá ni ó wà máa sọ jáde mo rò pàdé ayélujára ẹni tó bá rí pé làákà rẹ̀ pé yóò kẹ́ kírẹ́ẹ̀tì ọ̀rọ̀ ìtumọ̀ tó fẹ́ sọ yóò jẹ́ ọmọ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run òun wà máa fẹnu tiẹ̀ sọ tọ́lọ́wọ́n bò lè máa sọ̀rọ̀ torí pé kò ní àwọn nǹkan àṣọ sẹ́yìn alákọ̀ọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì àmì sọ wípé ọlọ́pàá bọ́ bá tọ́lá rẹ̀ ga pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ni ìgbà tó wàá da síbi kan ọ̀dà yàtọ̀ ọlọ́wọ́n bá ń bẹ ọ̀rọ̀ náà dá wà tọ́lọ̀ ń dá bó ṣe dá wà yìí náà ọ̀rọ̀ àwọn tẹ́sílà ọ̀rọ̀ tara ọ̀pọ̀ yẹn àwọn onípalẹ́sàpà yẹn sọ ilé ẹ̀rí rí pé nítorí pọ̀ jù nínú táwọn kristian yẹn ṣe ọ̀rọ̀ palẹ́sàpà ṣé àwọn máa sọ pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ àbí ọlọ́run bá wọn sọ̀rọ̀ wọ́n ò ní olúwa kan sọ ọ́ sí mi lọ́kàn ìmísí olúwa kẹ̀kẹ́ ìmísí olúwa wọn yẹn ọ̀rọ̀ bọ́lọ̀ bá wọn sọ̀rọ̀ torí pé bí ẹ̀sìn tí wọn bá ṣàfà ní. mo rò bá àjọ tá à ń sọ yìí àmì sùfin náà ṣe nílò ọlọ́run làwọn lọ ẹlẹ́kẹta ó ní pé ọ̀rọ̀ ọlọ́run ọba ìtumọ̀ ẹyọ kan náà ni wà pẹ̀lú ọlọ́run iná lọ̀rọ̀ náà nínú kọjá amúlù nínú kọjá náà nínú kọjá kọbáwò nínú kọjá sèkbáwò. tọ́ba wa ṣe ike lárúbá ló fi sọ àánì kùránì tọ́ba yẹn gbé àkùrọ̀ èdè àwọn yahudi eburu oní abá fi gbé kalẹ̀ àánì táwọn àánì tọ́ba yẹn gbé sìrìyà níyà ni ọ̀dà pé lè do èdè ti báyìí wà lọ wọ́n ní ìdí gbọ́dọ̀ pàlà yẹn mìtì ibùdó kù láàbù lọ́sọ̀ yẹn àtàwọn ọlẹ́yìn tiẹ̀ náà bí aṣọ àríyá àtàwọn mi. àwọn mi sọ pé ọ̀rọ̀ ọlọ́wọ́n bàbá tó lára ga ó lára fi ó ní ohun téèyàn lè gbọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ kó jọ fìlà azàlẹ̀ gbọ́dọ̀ pàlà yẹn mìtì sọ wá sọ àbí ọ̀sọ́ yẹn pa àwọn sọ sọ bẹ́ẹ̀ sọ pé sípò àpẹẹrẹ ọlọ́run ọ̀pọ̀ ló àwọn alùkàlámù náà wọ́n sọ yẹn àṣìrá àwọn míì náà jẹ́ fẹ́fẹ́ àwọn ti sún náà jẹ́ sọ tó jẹ́ mọ́ tálà yìí mi ti ẹ mọ́ gbàgbé àwọn mọ̀tòlódìyà tẹ̀pá ti ṣe ìṣàrọ̀ síbi tọ́jọ́ mọ́ báwọn nípa wọn náà ẹlẹ́ẹ̀karùn-ún ó ní pé ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn ará fi àwọn gbólóhùn tí wọ́n lè gbọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ń padà ń sọ lẹ́yìn tí ò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ só ti yẹ báwọn ọ̀rọ̀ àwọn kẹrọ míyà nìyẹn àtàwọn míì ẹlẹ́ẹ̀kẹfà òun ni pé tá a bá ń sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ohun tá a gbà lérò òun ni àwọn nǹkan tọ́lọ́run ọba ń dá nínú ìmọ̀ rẹ̀ nínú èròǹgbà rẹ̀ kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kan dáindáin mo rò ká gbọ́ mi yé àwọn míì náà sọ yẹn àwọn míì sì sọ yìí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ dáa ìtumọ̀ ni tẹ́lẹ̀ pé ìtumọ̀ yẹn wà pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n sísọ jáde sísọ tọ́lọ́ ń gbà lérò yẹn òun ni máa dására ẹlòmíì ó lè dására bí ó lè dására màlẹ́ta ó lè dására ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹsàn-án ìyẹn lẹ́ni manhaj al-sunna wal jamaa ó ní ètò kọ́ọ̀dù ó ní wípé ọ̀rọ̀ ọlọ́run bọ̀ bá tọ́lá rẹ̀ dá ọlọ́run ọba òfìgbà kan yí má sọ̀rọ̀ nígbà tó bá fẹ́ nígbà tó bá wù bó ti ṣe láàrin sọ nígbà yìí fi sọ. ọ̀rọ̀ ọlọ́run bá sì ní ọ̀rọ̀ téèyàn lè fetí gbọ́ ni sálàyé mi ti wíwá jẹ́ ọba tí ń sọ̀rọ̀ ọlọ́run bá ọba tó láre báyìí a lè sọ pé bàbá yìí lọ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run bá náà ti ní ṣùgbọ́n ìran ọ̀rọ̀ àmọ́ nígbà tó lọ́run sọ gẹ́gẹ́ bó ṣe nígbà tó bá Ibrahim sọ̀rọ̀ tó nígbà tó bá Musa sọ̀rọ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ síwájú tí wọ́n ní mo rò bá láyé mi ti ìgbàgbọ́ àlùsùnà wal jamaa ni ahlul hadith wa sunna tọ́yì àwọn tí wọ́n wá tako ìgbé alukur'an yìí sọ̀rọ̀ lọ ẹja sáré mọ àwọn ẹ̀rí wọn tábà mẹ́rin wọn tán àwọn àpá fèsì sí i ìmọ̀lùgbàlà yìí ló alákọ̀ọ́kọ́ mo ti sọ mo ti fèsì sọ̀rọ̀ òun ni wípé. ẹ̀rí alákọ̀ọ́kọ́ wọn òní kíkẹ́ a bá sọ wípé ọlọ́run bá ń sọ̀rọ̀ àti ṣàbáhà ọlọ́run pẹ̀lẹ́dà mùrùpàlà yẹn mi ti ó sì túmọ̀ sí tẹ̀lé sí i ó túmọ̀ sí pọ̀ náà lára sẹ́yìn kó ti ń jọ ọ̀rọ̀ àti àdìsáàbù sẹ́yìn tẹ̀lé mi báyìí wọ́n ní kí tó bá ti rí bẹ́ẹ̀ àjẹpẹ́ ọlọ́run ọba tó láàrẹ̀ gà ọ̀ sọ̀rọ̀ torí pé tẹ́lẹ̀ bá ti lè ní sọ̀rọ̀ ẹ ti ṣe àfijọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀dá tọ́lẹ́nu tọ́láha tọ́lẹ́yìn tó ní rí àbámọ́ nǹkan tó ń dọ̀rọ̀ jáde mo rò pálá yẹn mi ti tẹ́lẹ̀ láyé bá ti lè ṣe ìfúbátò gbọ̀n kan yẹn fọlọ́ ẹ má ṣe ìfúbátò ọ̀rọ̀ mo rò pé yẹn yé wa bá wọn kà á padà fi ṣe sí bó tẹ̀ kí mo ti ṣe sí ẹlẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí wọn òun ni wípé ọlọ́run bá ní Allahu khaliqu kulli shay'in Allahu khaliqu kulli shay pé alukur'ani dẹ̀ ní iṣẹ́ òun ni sálàyé mi tiẹ̀ nígbà tó ti jẹ́ iṣẹ́ ìwọ fọyàkùnù dáfìlán fi umumi kulli fọyàkùnù makhluqa torí pé kulli lọ́lọ́run bá pọ̀ sálàyé mi tiẹ̀ níbi o ti ní òun ni khaliqu kulli shay sẹ́yìn ó sì làlùkùránì àbí ẹ̀sìn sẹ́yìn ó ní ajẹ́pẹ́ dàlọ́ èsì rẹ̀ ń bọ̀ olùkọ́lá yìí mi ti tó bá rí bẹ́ẹ̀ ẹ má sọ pé Al-Kùránì ọ̀rọ̀ ọlọ́run ọba ni báyìí ẹ̀dá ọlọ́run lẹ́nu wọn ni o ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ wọn tí a fi ṣẹ̀rí wípé ẹ̀dá Al-Kùránì kì í sọ̀rọ̀ ọlọ́run ó ní wípé inna ja'alnahu Qur'anan Arabiyya inna ja'alnahu Qur'anan Arabiyya ọlọ́run ní àwa la ṣe ní kùránù eléyìí lárúbáwá gẹ́gẹ́ nígbà tó ti sọ pé a ṣe ni ó túmọ̀ sí pé a dà ní torí kí wàjà àdàgbọ̀nù máa ti wọn ní ọ̀ ọlọ́run já àwọn òkùnkùn ọ̀dà mọ́lẹ̀ tá a gbọ́ mi nígbà mi sí i wàjà ánámínà yìí ìkúlẹ̀ ṣáyé háyé gbogbo nǹkan ti ń ṣẹ̀mí àtàrà omi la ti dà. ìgbà tó lọ sí ọkùnrin àyìnlá ń kúrò ánìyàn arábíyà ó sí pé a dà nìyẹn. èyí m'a bọ́yá ọ̀rọ̀ mi wòye wà báyìí sóyè ó di mélòó lójú mẹ́ta ó di ẹlẹ́sọ̀ fún mi padà àwọn ẹ̀rí yẹn mọ agbọ́dọ̀ mọ àwọn ẹ̀rí yẹn káṣí mọ̀rọ̀ jù ẹ̀ onídà káwá lu joko yìí ká má mọ̀ sẹ́yìn káṣí mọ̀ pínlẹ̀ dọ̀lá yẹn àti mọ̀ ń fi kí ló fa nu ṣíṣe náà fún yosifat olórí làárọ̀ hàn jẹ́ ayọ̀ kéèyàn máa sọ pé olórí làárọ̀ ni fi àdìsá kẹ́sì máa ń gàtí ń jẹ́ bẹ́ẹ̀ láwọn èèyàn fi lásìkò ògùn ní wọn nígbàgbé o. tọ́yìn nínú ẹ̀rí wọn tó jẹ́lẹ̀ kẹrin òun ni wípé nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ àyẹ̀wò àmúṣà alayhi salatu wassalam ó ní inú díyàmẹ̀ ṣáàbì ìlúwádìí àyèmání. في البقعة المباركة من الشجرة wọ́n pè láti bí a pè láti bí ẹ̀bá ẹ̀gbẹ́ ọ̀tún àfonífojì òkè ní ààyè alálùbáríkà mínà ṣájárọ̀tì látara agi tó túmọ̀ sí pé ohun yẹn ọlọ́run ọba da sára agi ni igi wá ń fọ̀ ṣálàyé mi ti wọ́n ní al-kalam khalaqahu Allahu ta'ala bish-shajara fasami'ahu Musa minha sálàyé ní tọ́lọ́ sọ pé mina ash-shajara ó túmọ̀ sí pé míyẹ ètùdá àwọn ọmọ yà níbi tí òun yẹn ti bẹ̀rẹ̀ ni ajẹ́ pé ara yẹn lòun yẹn ti ń dáhùn ọlọ́run dà síbẹ̀ ó di mélòó ó di mẹ́rin ẹ̀rí ẹlẹ́ẹ̀kaàrún nínú ẹ̀rí wọn ó ní pé ọlọ́run sọ pé innahu laqawlu rasulin ọlọ́run ní ọ̀rọ̀ ìránṣẹ́ alápẹ̀lẹ̀ nígbà wo lọ́rọ̀ rẹ̀ yéṣu wa lọ́rọ̀ ọlọ́run tó bá yẹ pé ọ̀rọ̀ ọlọ́run bọba tó la rẹ̀ ga ni ni kò ní sọ pé làkọ́wọ́ lọ̀rọ̀ sí wọn lé kẹrí ọ̀rọ̀ ìránṣẹ́ alápẹ̀lẹ̀ wọ́n ní sọ̀rọ̀ ọlọ́run tani ó bá sọ gbogbo àwọn ẹ̀rí hàn náà ẹ̀jọ̀ máa tó fóònù tẹnu dáadáa. ọ̀yà alákọ̀ọ́kọ́. Yeah. iṣẹ́ nu bàbá. nudi àmì ṣáàtì ìlúwájú ayémánu filibọ̀kọ̀ àti ìlú bàárọ̀ kàtí. kò tí sọ yẹn ó ti fóònù ẹlẹ́ẹ̀kẹta ah, bàbá mo wà kankan tó jẹ́ fọkàn sí mo dẹ̀ ti wá rí i. kàlá fẹ́rẹ̀ ẹ yọ a ká máa wo èsì táwọn afáàsù ń si sí àwọn ẹ̀rí yẹn kọ̀ yẹn bi bí wo ọjọ́ ti lọ bọ̀ ala try láti má pẹ́ awa wa sọ wípé nígbà tẹ sọ wípé tá a bá ara ala afwahihim wa tukallimuna ọ̀rọ̀ ọlọ́wọ̀n bọ́ bọ́ sọ̀rọ̀ àmọ́ bí ó ti sọ̀rọ̀ yìí làfáà fi sọ pé bá la tọ́yì tó bá sọ sọ ti ń sọ̀rọ̀ kó lẹ́yìn kọ́ lẹ́nu níbo ni ọwọ́ níbo lẹ́nu ọlọ́run sì ni wọ́n sọ̀rọ̀ ó ní tó ka lémù náà ọwọ́ bá wa sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ní àmọ́ kẹfìyà ìyá rẹ̀ mo rò pé lè yẹ kó ti yẹ wọn ọlọ́run sọ fún mi ní al ni pé wa qalu li lima shahidtum alayna àwọn awọ ara àwọn kọlọrọ sí nígbà tá wọn bá ń sọ̀rọ̀ against wọn tí ń sọ fún awọ ara wọn yìí pé ṣe tó ń takò wá pẹ̀lú tíjà yìí bá dé wa yìí náà jẹ́ ń bẹ̀ alladhi anfaqa kulla shay ọlọ́run ló ní a máa sọ̀rọ̀ torí gbogbo ń tó yàtọ̀ sáwa náà ló ní wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run ló ní a máa sọ̀rọ̀ àwọ̀ sọ̀rọ̀ ẹ dákun sáwọ́ láhán sólé ọlẹ́dọ̀ fọlọ́ ọlẹ́nu ọlọ́run máa ló ti sọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ láyé ẹlẹ́sàmù ní pé nǹkan kan ń sọ̀rọ̀ ká sọ láhán pọ́jọ́dọ̀ lórí níbo lórí àwọ̀ níbo láhán rẹ̀ mo rò pálá yẹ mi ti so nítorí fi fàá tó fi jẹ́ kí àwọn kan nu wọn wọn láwọn kan nu wọn wá bá abu amr ibn al-ala afa akọrin ìgbẹ́nu àwọn kò rọ́ọ̀ yẹn abu amr al-basri ó wá sọ fún pé dàpọ̀ afa gbọ́n kura ní ìwọ nítorí wọn bá ti kà gbogbo ayé ó ti gbàgbá nàbí kà bẹ́ẹ̀ wákì aláma lọ́hùn musa taklima bá a ń sọ di wákì aláma lọ́hà musa taklima sẹ́yìn pé ìrọ̀ ògbó lè lórí musa sálàyé mi ti ẹ̀hẹ́n wótọ́ bá ti kà bẹ́ẹ̀ wọ́n pọ̀ pé oníṣànábì pé gbogbo nǹkan ká ọkọ̀ dọ́dọ̀ ànábì oníṣànábì dọ́dọ̀ ẹ̀ wọ́n là ànábì kà bẹ́ẹ̀ á fi máa nọ́ọ̀kì àwọn ẹ̀jẹ̀ wọ́n ké wọ́n ti nọ́ọ̀kì àtúnú gbogbo kí ọlọ́wà mi tẹ̀rí ká sọ pé wọ́n ka nǹkan mi wà ní ìgbà mọ́ wọ́n mọ̀ ní tàrífù pé tàrífù pé kọ́tọ̀ ọlọ́run bá kẹ́ àbúrò àmọ̀ lẹ́yìn àbúrò àmọ̀ ìbùn làlà ó ní pé à ókè kí n bọ̀ nà sọ́ba ó ní hab anyi qara'tu hadhihi al-aya kaza tí n bá ka àyà tó sọ yẹn bẹ́ẹ̀ tí mo ní wa kallama Allaha Musa taklima tí mo kà bẹ́ẹ̀ fa kayfa tasna'u bi qawlihi ta'ala kí ló sì sọ̀rọ̀ ọlọ́run tó sọ pé walamma ja'a Musa limiqatina wa kallamahu rabbuhu sọ́sọ́ kí wa kallamahu rabbuhu èyí tó àtẹ́lẹ́yìn ọba ti ṣe é chẹ́ńjì ṣé ọlọ́run ti wá sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ fàbúhìtà al-Mu'tazili fàbúhìtà al-Mu'tazili ẹni tó fẹ́ takọ̀rọ̀ ọlọ́run kò bá máa di òbí ma torí kò sẹ́ni tó fẹ́ lo alukur'ani fún kankan láti fi ṣàtàkù ẹ̀sìn ibẹ̀ ni alukur'ani náà ó gbà lọ́dún padà ṣùgbọ́n ìmọ̀ wa ni ò tó nǹkan kọ́ ló ń kọ́ àlọ́ ẹ dákun ẹ já wọ́ èsì fẹ́lẹ́ kejì wọ́n ní Allahu khaliqu kulli shay wọ́n ní alukur'ani dẹ̀ ní ṣe òun ni tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ dá lòun náà àwọn àfáà sọ wípé oríṣiríṣi ọ̀nà onígbàsẹ̀rọ̀ dùn bẹ́ẹ̀ wípé ọlọ́mọba ọba tó láàyè gbanú al-Qur'an ó ní wa shamsa wal-qamara wan-nujumu musakhkharatin bi-amri ala lahul khalqu wal-amr ala lahul khalqu wal-amr ní òun lòun ní ìṣẹ̀dá ẹ̀dá òun lòun láṣẹ kí ló tó separate àṣẹ àti ẹ̀dá. ṣe é mọ̀ pé àṣẹ ọ̀rọ̀ yín látọ̀dọ̀ ẹ̀ ọwọ́ aṣọ yín pé òun ní ẹ̀dá tó ó ṣe wá sọ pé òun ní àṣẹ lọ́tọ̀ ṣé ṣé kò kọ́ ní àṣẹ ọ̀dà àkúlẹ̀ ayò ṣẹ́yìn akíbarò ṣàhádà tán kò lè là ṣé òun lọ́lọ́ náà ṣẹ́dá lọ́nà sálàyé mi ti kúlẹ̀ ayò ṣẹ́yìn akíbarò ṣàhádà tán ṣẹ́yìn wo ni ṣàhádà rẹ̀ ló lágbára jù ló tóbi jù kúlẹ̀ là ṣẹ́gun yẹn ti lọ bá kó láti ṣe. àwọn afáàmì yẹn wọ́n ti bi ọ̀rọ̀ wọn wó àwọn àlàyé mi bẹ̀ àsìkò lọ sálàyé mi ti nà ẹlẹ́kẹta òun ni wípé inna ja'alnahu qur'anan arabiyya ìgbà yẹn ni ó ti mọ̀ pé èdè lárúbáwá dáadáa ó lè jẹ́ lọ́gọ̀ lọ́gọ̀ ìgbé ọ̀sìn ṣùgbọ́n tí wọ́n wọ́n di ọba yìí wọ́n máa kó ẹ̀rí rẹ̀ jẹ pátápátá ẹ máa mú rọ́jù táwọn afa ṣe. wọ́n ní wa amma istidlaluhum bi qawlihi ta'ala inna ja'alnahu qur'anan arabiyya fama afsadahu min istidlal kò sí ẹ̀rí tí ọ̀ wọlé tó jìnnà sódodo tó wọn ló burú jáde kí ló dé wọ́n ní kí fa inna ja'ala idha kana bima'na khalaqa yàtàádá ìlànà ọ̀hún ìwà àhìdè tíjà àlàbà tuntun máa kọ́ lakọ̀ màfúlù ẹ̀yọ̀kan yóò ní màfúlù bí ẹ̀yọ̀kan wájà alágbòlò máa ti wà ní ọ̀rọ̀ fẹ́ràn mọ̀ pé àtúkòrò fi lọ bí nóòrù já alágbòlò máa ti lọ e lọ. sàlàyé tí ìbá ṣe kí wọ́n ṣe àtúkò nóòrù máa zòlù máa ti kò ní ìbáná sùn. wọ́n lọ kọ́ àjọ mi yé tí já àlàbà tuntun máa kọ́ lakọ̀ sàlàyé mi ti màfúlù bí ẹ̀yọ̀kan ni ó ní. mo rò pálá ayé mi ti e, irú rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni wa ja'alna minal ma'i kulla shay'in hayy kulla shay'in hayy khalaqnahu minal ma' sẹ́yìn mọ̀ fúlù bí ẹ̀ ọ̀kan náà tayyib afala yu'minun wa ja'alna fil ardi rawasiya an tamida bihim ja'alna fil ardi rawasiya sẹ́yìn mọ̀ fúlù bí ẹ̀ ọ̀kan bí ó sì máa ní nìyẹn wa idha ta'adda ila maf'ulayn lam yakun tọ́ba yẹn lè dé mọ̀ fún olùbíyí méjì kì í ṣe kọ́lá kọ́ mọ́ sálàyé mi ti ọlọ́ni wa qad ja'altumullaha alaykum kafila ja'altumullaha mọ̀fúnlá alákọ̀ọ́kọ́ kafila mọ̀fúnlá ẹlẹ́ẹ̀kejì sálàyé mi ti ja'alnahu hu yẹn ayé àti wọn lónìí yẹn o sálàyé mi ti iná jàìnáhù kùránù ní arọ́bí jàìnáhù dọ̀míìlù yóò jẹ́ mọ̀fúlù alákọ̀ọ́kọ́ kùránù yóò jẹ́ mọ̀fúlù bí ẹlẹ́kejì ajẹ́ pé kì í ṣe kọ́ làkọ́ sálàyé mi ti yé báyìí nìyí torí ìgbà tó bá sọ fún ọ pé kọ́kọ́ lóga dáadáa sọ ní kí lèyìn ó fi lóga ṣe lóga bó ṣe torí lóga lásán ah lóga lásán lóga náà wọn ò fi gbé ọ̀sùn wọn ò fi dàgbọ́n tó gbé lọ́wọ́ nù torí ìgbà yẹn bá sọ fún wa yìí pé ọjà àìlínà mi àlùmọ́ ayégun làṣẹ yìí nà ayé ọlọ́run sì ní jàá àìlínà kúrò àná rẹ tí ìbá yìí kí mo sọ jà wà bù ní ìṣẹ̀lẹ̀ mi ọ̀mọ̀ síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ ọlọ́run bó sàánú wa lóka pàtàkì o àwọn ẹ̀rí yìí wọ́n pọ̀ lọ dáadáa sọ́ra yẹn bìtì ọlọ́run wà jáàlú màláìkàtà lẹ́dínà hum ibadu rahman eré eléyìn ò lè sọ wípé kọ́lá kúlù màláyíkà sáwọn ọ̀sẹ̀ ọjà màláyíkà ni mo rò bá agbọ́n nǹkan táwọn sọ yìí sọ yìí wọ́n lọ́wọ́ fún wa lọ́wọ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin wọn ẹ̀já lọ síbi òun náà ní ó díyà mi ṣáàpì ìlú àdìlẹ̀ àìmání à ọjọ́ ti lọ bóyá ká dúró lásán parí ẹ̀ tọ́ ìbò ní ó díyà mi ṣáàpì ìlú àdìlẹ̀ àìmání fi lè pọ́pọ́ àti ìwọ̀nba àrọ́kẹ́tì mìíràn ṣáàjà rọ̀ sí wọ́n ní látara igi pé igi ló ń sọ̀rọ̀ sálàyé mi tiẹ́ nígbà nígbà tó ti rí bẹ́ẹ̀ ajẹ́ni pé ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ ọlọ́run ṣàlàyé mi fi àwọn afáàní ó ti dà tó bá ti jẹ́ wípé igi yẹn ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ ni ọ̀rọ̀ gini ajẹ́ pé yá Musa inni ana Allahu rabbul alamina igi ni rabbul alamina nígbà tí ìṣọ̀lọ́run lọ sọ̀rọ̀ sẹ́yìn pé ọ̀rọ̀ gini ń gbọ́ ajẹ́ pé gini rabbul sálàyé mi ti ọ̀nyọ́rọ́pọ̀ ajẹ́ pé ọjọ́rọ̀ gbàgbọ́ sọ̀rọ̀ pé Al-Qur'ani tó sọ yìí pé Fir'auna sọ yìí pé ana rabbukumul àlá ajẹ́ pé ọjọ́rọ̀ gbà Fir'auna náà gbọ́ njẹ́ pé sọ̀rọ̀ pé wọ́n sọ yìí pé ọ̀rọ̀ Fir'auna nìkí sọ̀rọ̀ Ọlọ́run sófì ẹ̀rìnsì àgbà tó ti rí bẹ́ẹ̀ yà àgbà yìí pé Fir'auna ni rabbuhum àlá àlá nù sálàyé mi jẹ́ rọ́ọ̀bù home ni òkò ní jẹ́ tiwa alágbára ọ̀gbọ̀n tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rí yẹn náà wọlé sálàyé mi ìmọ̀ lọ́ọ̀rọ̀ lọ́rùn ni sálàyé mi ìmọ̀ sẹ́kẹ́ni ọ̀ ìmọ̀ lọ́ọ̀rọ̀ lọ́rùn òhun ni ọ̀rọ̀ ọlọ́run bọ́ bàtọ́ la rẹ̀ ga òun bí wa gbọ́ ló fi sọ fún yín pé mo rò wàhálà yìí mi ti àrẹ mi wọn sọ̀rọ̀ sì mú gilọ́ lọ́wọ́ sọlá yìí mi ti dábàá aṣọ kí n gbà tí kì í ti sọ̀rọ̀ igi ló mú lọ́lọ́ ẹ lápò tó ní kọjọ́ ti lọ ẹ jábọ̀ bí ẹlẹ́ka nínú àhúrà kọ́ ọ̀rọ̀ sóde kẹrì sẹ́yìn kọ́ àyè méjì ni àyè méjì ni nínú àhúrà kọ́ ọ̀rọ̀ sóde kẹrì òbí yẹn kó wà tí ní ẹ̀yìn dàdé lárúsí màkì ní mọ̀tọ́ ayé fáma àmì ọ̀rọ̀ sóde kẹrì wà má wà lọ́kọ́ òṣàáyé wáyé yàrá tọ́yì tó bá rí bẹ́ẹ̀ rọ̀ṣúlù tala kọ̀kọ́ yàtọ̀ sí rọ̀ṣúlù ẹlẹ́kejì ìnà wúlà kọ́ ló rọ̀ṣúlù ìtẹ̀lé jìbìrìlù fẹ́ẹ́ kí mọ̀tọ́ ẹ̀yin sámà àmì ìnà ọmọ sọ́yìn kúkú màtá títọ́ hún yẹ anábì ni ọmọ wà bí kọ́ lè ṣáàyè tó bá rí bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ anábì ni alukurani ni àbọ̀rọ̀ jìbìrìlù sọlá yìí ni torí rọ̀ṣúlù aláàkọ́ yàtọ̀ sí rọ̀ṣúlù ẹlẹ́kejì ṣe é kébi tọ́nà ti lọ rọ̀ṣúlù yẹn ó lè sọ wípé innahu laqawlu Muhammad àmì ṣe é lè sọ bẹ́ẹ̀ a sì ní ta kò kúrò àná fún ó lè sọ pé Jibril kò sọ bẹ́ẹ̀ ọwọ́ kò ló nàbí láfúrú mi tó lè nítorí pé ìgbà tó ti sọ pé ọ̀rọ̀ ta ló wá ara pé kó wá sọ ọlọ́lọ́rọ̀ nù ṣe é mọ̀ pé ọwọ́ jíṣẹ́ iṣẹ́ tí wọ́n fi ràn tó tó bá sọ kankan ní ìsìn ajẹ́ pé ìtẹ́ni tó ránṣẹ́ ni kò sọ òun ní sọ ẹni ta ló wá lọ̀rọ̀ bá ọ̀rọ̀ ni ẹni tó ọlọ́rọ̀ ló lọ̀rọ̀ kì í ṣe ni wọ́n fi ràn ẹ rí i pé àwọn tí wọ́n wá wà ní àwọn àpò kìnnìkan tí wọ́n bá pè wọ́n bìkan tí wọ́n lè lọ wọ́n wà kọ kìnnìkan nìkan lọ kà ń bẹ̀ ẹnìyẹn wọ́n máa sọ pé ó sọ̀rọ̀ wọn à ní sọ wípé ní tó wà rẹpírẹsẹ̀ntì ẹ̀ gbọdọ̀ kọ́ àlàyé mi ti yé lákòójú ẹ̀ sẹ́ni kan bá sọ yìí ká ah, lágbájá sọ kórìí ẹ̀ dàrú lèmi náà ní sí ma ẹ̀gbọ́n kan tó sọ oní lágbájá sọ kórìí mi dàrú wọn ò ní sọ pé lágbájá sọ pé ọ sọ kórìí rẹ̀ dàrú tí ìbá yìí kó wà lábàdé sọ àlàyé mi ti yé ìgbà tó lọ́n ti lo rọ̀ṣùl ó ti sọ pé ìrànṣẹ́ ìrànṣẹ́ ta ni ìrànṣẹ́ ọlọ́run sọtọ́ wá sọ kẹ́kẹ́ fún yín ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀tọ́ ránṣẹ́ wọn àwa ṣe fi gbogbo àwọn ṣùgbọ́n àti wọn yẹ wó nù tó àwọn nǹkan míì tó tún yẹ ká mẹ́nu bá ń bọ̀ra wípé ọ̀rọ̀ ọlọ́run bá lọ kàn pẹ̀lú ògbó ọlọ́run sọ àjọlá lọ àmọ́ mẹ́nu bá hàdà sallallahu ala Muhammad wa alihi wa sahbihi wa sallam táwa ni tó níbẹ̀ ẹni èjì ẹ̀ta ẹ̀ni àrùn ó ti pa ẹni ojú mẹ́rin tó ṣe o ọ̀ya. wàhálà ìlànà lọ. Hmm. kò sí mbẹ kẹjẹ ọjáde lára kò sí mbẹ torí ń wọnú ara ni máa ń ba àwọ̀ ẹ̀jẹ̀ kìí ṣe ntọ́jáde tó ń bá àwọ̀ ẹ̀jẹ̀ kò jùlọ ibi fún ara rẹ lọ ẹ̀ẹ́dẹ̀ rí wípé kò ní pọ̀ tán kò ní ibì tán ìyẹn ni bá àwọ̀ ẹ̀jẹ̀ kìí ibì gan bá tó wá fún ara rẹ sára mi fi kéde kí wọ́n yìí tó wà wọ́n pọ̀ rẹpẹtẹ torí pé àwọn àdúrà ń bì í ni wọ́n pọ̀ wọ́n bẹ́ẹ̀ nulẹ̀ lárúbá wọn bẹ bì í náà o ah, wọn tí ń kó kiri ara ti ń rí ààyè eh. ọgbà wọn láti sọ nǹkan míì ni wọn àlẹ sọ̀rọ̀ wọn sì á sọ ẹlòmíì kò gbé tíra lọ́wọ́ yóò ní ọmọ kan bẹ bọ kò ní dákọ tíra yẹn káyọ̀ mọ́ bá a mọ̀ torí tẹ bá ti mọ ẹ̀mẹ̀ ni ó ṣe tẹ bá ti mẹ ti mà sí rí ẹ ti mọ ibi tó bí lọ́hùn sí wọn àní sọ láyé látọ̀ yẹn fẹ́ sàwọn èèyàn lọ́nà nù fẹ́ sì àwọn èèyàn lọ́nà nìjà rẹ sọ ní òkú sọ ní ọyà ẹ mọ̀ fún mi ọyà ẹnì kẹta náà. dàbí dùdà dàbí dùdà ṣé ẹ lè balùwẹ̀ kọ́ra ánì kọ́ra. ìròyìn ọlọ́run ọba ni èèyàn lè fi búra ká má bàa pẹ́ lórí ẹ̀ kàába ẹ̀dá ni kàába torí à ń mọ òun ni kùránì ẹ má jà pẹ́ lórí ẹ̀ ìròyìn ọlọ́run àti kùránì wọ́n lè fi búra sóti ẹni sìn kì í ṣẹ̀dá tẹ̀síìrì sálàyé mi ti hàn ah, tẹ̀síìrì ó máa ń túmọ̀ tẹ̀síìrì ó sì máa ń táwọn àtúmọ̀ ní ọ̀nà sálàyé mi ti nígbà tó ẹ bá débi à ah, ah, ẹ ti pápá ló tẹ̀síìrì ọ̀rọ̀ tàwíìlì ẹ kọ́ ah lọ kà á mẹ́ náà ọ̀ya ta ni ẹni tó sáfà náà ló bẹ̀ yìí ok ó yá ó yá ó yá sallallahu alaihi wasallam náà. àti ah. dáhùn rẹ̀ ń bì téèyàn bá sálámà rákà méjì tó bá fẹ́ bẹ̀rẹ̀ mi ó lè ṣe tó bá fẹ́ bẹ̀rẹ̀ mi tó bá fẹ́ bẹ̀rẹ̀ méjì mi ó dáa kó ṣe tó bá tún fẹ́ méjì mi ó dáa kó ṣe nítorí àti dọ̀bákọ̀ alibasumala àti ṣe àgbà mo rò pálá yẹn mi ti bọ́ àwọn míì máa ń sọ wípé kò ní di sálàyé bọ́ kéèyàn ṣe yẹn yóò ènìyàn ní mọ́ láda yóò sì fi ọlọ́kàn balẹ̀ pé àwọn kankan ò ní bọ́ mọ́ yàn lọ́wọ́ só ti yé nìsí wàlá ẹlẹ́kẹ̀dì yẹn á máa dáhùn jọ mi tá ẹ̀ náà sẹ́yìn bá èèyàn lè yọ bá àsìkò rẹ̀ òtítọ́ ah, náà bẹ́ẹ̀ náà nítòsí dájú ní kéèyàn yọ lọ́jọ́ ọdún kéèyàn bá mọ̀ pọ̀ lè má yọ lọ́jọ́ ọdún kọ́ yọ lọ́dún kọ́la àwọn míín náà dẹ̀ máa ń yọ ọdún kù ọjọ́ méjì sára yẹn méjì bọ́ ní ìsìn rárá ìbéèrè wo tó ló tún wà sọ ti tán subhanaka allahumma wa hamdika sallallahu alaihi wa sallam. bọ́ bá ti kú ọ láàyè wọn nìkan nìkan ẹ̀ mọ́jọ́ ajá wọn obìnrin o. ẹ tó bá ti kó láàyè ẹ má fún gbogbo àwọn ọmọ tó ń wá ẹ gbọ́dọ̀ fún wọn gbogbo àwọn ọmọ tó wá síwájú yẹn ẹ gbọ́dọ̀ fún wọn ẹ tó bá ti kó níbi tó jókòó sí ẹ má fún ní kankan. so gbọ́dọ̀ ni mo ní kó má fẹ́ wọn wá ń bẹ ń bẹ wọn wá ń gbà àwọn tí wọn jókòó kalẹ̀ ńkọ́ ọ gbọ́dọ̀ fẹ́ ní bọ́dì tó bá ti kó láàyè ẹ. yes jókòó jókòó síbi tó ẹdọ jókòó jókòó jókòó jókòó me, jókòó jókòó wọn náà jókòó tì wọn lọ wájú nù.